igi ó túká fọndamẹ́ntà ni kọkùnrin ó gbé bùkátà orí obìnrin rẹ̀ fọndamẹ́ntà ni àfi tó bá ti ní exception wípé èmi o èmi ní máa gbé bùkátà orí ara mi àwọn obìnrin kan bẹ báwọn wọn ti ṣiṣẹ́ owó kalẹ̀ wọn kàn ń wá adé orí ni bí bẹ́ẹ̀ kọ́ ìpìlẹ̀ ni pé ọkọ ni ó máa náwó lórí aya so àwọn fundamentals wọ̀nyẹn àwọn àáfàá gbà wípé tí kan bá ti forí sánpọ́n ń bẹ̀ igi tẹ́ ẹ so lánàá lọ́jà lónìí o. nǹkan lẹ́ẹ̀kejì tí àwọn àáfàá tún gbà wípé ó tún lè mú kí yìgì ó já. Ja. ó tún lè mú kí yìgì ó tún lè jẹ́ kó dá. ok ẹgbẹ́ sáré mú ọ̀rọ̀ as issue wá níbo la fẹ́ gbé ọ̀rọ̀ as wá. nínú ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ níbi ìgbéyàwó ó wípé kí ọkùnrin kó má jẹ́ sábàbí aburú fún aya rẹ̀. kí obìnrin náà kó o náà mọ̀jẹ̀ sábà bí aburú fún ọkọ rẹ̀ tó bá padà wá hàn létà lẹ́yìn yìgì wípé àwọn méjèèjì o àwọn méjèèjì aburú ni wọ́n jẹ́ fúnra wọn mẹ́díkálì wọ́n jẹ́ aburú fúnra wọn mẹ́díkálì yìgì máa já yìgì yẹn ó máa já. Ja kó dà kó ga sí pé ọ̀kan nínú méjèèjì ni wọ́n confam ẹ̀ mẹ́díkálì wípé ó máa jẹ́ aburú fẹ́nìkejì rẹ̀ igi máa já bí àpẹẹrẹ kí ọ̀kan náà méjèèjì kó jẹ́ oní AIDS àti HIV. wọ́n so igi tán ni bàbá ọkọ bá sọ yí pé bàbá ìyàwó bá sọ pé ah ẹ gbọ́ náà o ti sọ ti hiv rẹ àwọn ni mo lérò pé ni ó onidi a ti wà ní ayé hiv a ti wà ní ayé a ti wà ní ayé aids ara tó gbà ara tó bè ọkọ ọmọ rẹ nìyẹn ìwọ ló sì pòdùsì tọmọ tiẹ̀ náà. a gbọ́dọ̀ máa ta àìsàn ní wọ́n ṣe ákídù tán bàbá bá takú wípé o gbọ́dọ̀ lọ mú AIDS and HIV report ẹ wá nígbà tí wọ́n mú dé ẹ bá sọ pé wà positive igi ó já ni o igi ó já ni o fọ́ndámẹ́ntà ni pé kí èmi kí n má jẹ́ sábà bíi àìsàn fún ìyàwó mi kíyàwó mi náà kóun náà má jẹ́ sábàbí àìsàn fún èmi náà ibi tá a bá wá lu olé ayé dé àìsàn tá a fọwọ́ ara wa pèdè a gbọ́dọ̀ máa ń rí ẹ̀rí pé mi ò ká àìsàn ìwọ náà ò ká àìsàn ẹwẹ́ lomiin àtọ̀sí olóko ọ̀ràn ìyàwó rẹ̀ ẹlòmíì àtọ̀sí olóko ọ̀ràn ọkọ rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. in the name of marriage kò yẹ marriage is not meant for ká fi àdánwò kan wa no rárá rárá a gbọdọ mọọmọ fi àdánwò kan wa. so kíwọ ọkùnrin mọbi tó jẹ mọ kíwọ obìnrin náà mọbi tó jẹ àbí bí àpẹẹrẹ ní ìsìn kọ́mọ kan ti sẹ́yún kó ti sẹ́yún kó ti sẹ́yún kó ti sẹ́yún kí lọ ọmọ ẹ ti bàjẹ́ ó sì rí ẹni tó fẹ́ fẹ́ wọ́n jọ sọ̀rọ̀ ọ̀fẹ́ òun ọmọ kó ti ba ilé ọmọ rẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe igi tán wọ́n sáré pàmò sáǹsé náà ni kò sáà wọ́n bá ní ẹ̀ já lọ sí medical test nígbà wọ́n ṣe medical test wọ́n bá pè ọkọ̀ jókòó wípé ǹdọ́mọbìnrin sọ fún ọ pé ilé ọmọ ọ̀hún ó ti damage látara abortion igi ó ti torí ẹ̀ túká igi yóò ti torí ẹ̀ túká torí wípé ara fọ́ndámẹ́ńtà nìka òun ni ọmọ jẹ́ fẹ́ni tí ń retí ọmọ ìwọ tó ọmọ kó ti balẹ̀ ọmọ ẹ jẹ́ lọ fẹ́ àwọn àgbàlagbà náà àwọn aláyé eighties ṣèbí wọ́n ti gbà pé òbí mọ́mọ́ ẹ ọkùnrin kan sì wá náwó lé ọ lórí ní ìnáwó lé lórí pé obìnrin yìí o yóò mọ̀ bímọ fún mi tó sì ti ba aya rẹ ó ti ba ilé ọmọ rẹ ó ti bàjẹ́ so any fundamental of nikah tó bá ti forí sápá lọ́dọ̀ ọ̀kan tàbí lọ́dọ̀ àwọn méjèèjì ìgì ti torí ẹ̀ bàjẹ́ àmọ́ tìtorí ẹ̀ túká gbogbo àwọn àfààní faramọ́ bẹ́ẹ̀. ṣẹ̀wárí ọ̀rọ̀ kejì táwọn àfáà tó sọ lórí ọ̀rọ̀ kí ni máa bí kí ìtúká wáyé níbi ìgbéyàwó wọ́n ní ìyẹn ó ní í ṣe pẹ̀lú individuals ó ní í ṣe pẹ̀lú individuals ntòfẹ́ àti ntòfẹ́. ntòòfẹ́ àti ntòòfẹ́ àwọn nǹkan wọ̀nyẹn ṣe fundamental of nìka in most cases ṣùgbọ́n o ti sọ fún aya rẹ wípé má ṣe nǹkan báyìí o má ṣe nǹkan báyìí o ọgọ́ tó o bá ṣe é mo lè kọ̀ ọ́ sílẹ̀ o mo lè kọ̀ ọ́ sílẹ̀ o a ìdí ká béèrè ẹ̀rí pé ẹ̀rí wo ló sọ pé mo lè kọ̀ ọ́ sílẹ̀ mo ní mi ò fẹ́ nǹkan báyìí ntí mi ò sì fẹ́ yẹn kì í ṣe kọ́lọ̀ ń fẹ́ kì í ṣe kókìṣẹ́ rẹ̀ fẹ́ mo wá ń sọ fún ọ specifically ládàáyọrí wípé mi ò fẹ́ mo ní mi ò fẹ́. nígbà míì bẹ ọkùnrin ó sọ pé òun kọ ìyàwó òun nítorí pé bóyá kò mú oúnjẹ sí lápẹẹrẹ káfí sàpẹẹrẹ pé kò mú oúnjẹ sí àìmú oúnjẹ sí obìnrin ó rẹ́líváǹtì nínú agbo wa nílẹ̀ Yorùbá àìmú oúnjẹ sí obìnrin kò rẹ́líváǹtì nílùú mìíràn tó já sí pé rẹ́sítọ́ráǹtì ni wọ́n máa ń ná ọkùnrin lè kó obìnrin nígbà míì nítorí pé kò mọ ìtọ́jú ilé ṣe kò mọ ìtọ́jú ilé ṣe kò mọ lẹ́gbá kò mọ abọ́fọ̀ kò mọ sọ́fọ̀ ìyẹn rẹ́lífáǹtì sí àwa nílẹ̀ Yorùbá kò míì gẹ́gẹ́ bí kan fi lè kọ ìyàwó ẹ̀ sílẹ̀ nítorí wípé ayé tiwọn ayé housemaid ni ọmọ ọ̀dọ̀ ni ó gbálẹ̀ ọmọ ọ̀dọ̀ ni ó fabọ́ ọmọ ọ̀dọ̀ ni ó aṣọ gan mansíìnì ni ó fọ̀ ọ́ mansíìnì ló máa fọ̀ ọ́ therefore apart from the fundamentals of nika, lẹ́yìn tó dá sí pé tó bá forí sápá ó máa kí yìgì forí sápá. nǹkan kejì ó dìpẹ́ǹd lórí ntọ́kọ òfẹ́ nǹkan òfẹ́ ntọ́kọ òfẹ́ ìwọ ìyàwó mọ́ ọkùnrin míì ọkùnrin kan sọ fún ìyàwó ẹ̀jọ́ kan wípé ìyá alágbájá sórí ọjọ́ tí n bá ń bọ̀ láti ta. tí n bá àwọn kan tí wọ́n pé sùúrù tí wọ́n ń la àwọn oníjà tí wọ́n á sọ pé wọ́n ló ń bá yàn jà ládùúgbò ń kọ̀ ọ́lẹ̀ ni o. ọkùnrin yẹn sọ pé òun ò fẹ́ já nìyẹn therefore ẹni yòówù tó bá sí ọ ọ tọ́jú ẹ̀ pamọ́ dọ́kọ̀ rẹ ni wàá tọ́jú ẹ̀ pamọ́ dọ́kọ̀ rẹ ni. o gbọ́dọ̀ mọ nǹkan náà tọkọ rẹ sọ pé òun ò fẹ́ pé tọ́ ọ bá ṣe òun ọkọ̀ ọ̀lẹ̀ ò nídìí kó o béèrè ẹ̀rí inú kùránì àti inú hadísì ó lóun ò fẹ́ nìyẹn tọ́ ọ bá ti fẹ́ padà lé yín lóru kan ọ̀sán kan máa ń tọkọ rí òfẹ́ kó jìnnà sí i. ṣe rí nǹkan tí ẹ̀sìn ò fẹ́ fún àwọn ọkùnrin ó ní atọ́lák gbègbè ìrìsábàbìnú kálá akọ̀yàwó sílẹ̀ láì nídìí kan ẹ̀sìn ọ̀fẹ́ kí wọ́n sọ pé lágbájá kọ̀yàwó ẹ̀ sílẹ̀ kí nìdí tó fi kọ̀ ọ́ lẹ̀ ó ní òsídìí kankan ó ní òsídìí kankan ọ̀nkàn wíṣì láti kọ́ lẹ̀ ni ẹ̀sìn ìfaramọ́ yẹn o kódà àwọn àfa bishek bonobas bishek sọlí usaimin wọ́n sọ ọ́nú ọ̀rọ̀ wọn wípé àtọ̀láàkù bìlà sábàbí má àṣìyà àtọ̀láàkù bìlà sábàbí má àṣìyà kíkọ́ ìyàwó láì nídìí ìjàpá àṣẹ ọlọ́run ni kíkọ́ ìyàwó láì nídìí ìyapa àṣẹ ọlọ́run ni ṣé wá rí ọlọ́run ò gbé ìgbéyàwó kalẹ̀ ní ìgbékalẹ̀ pé kóbìnrin lọ wọnú sẹ́ẹ̀lì rárá o ẹjẹ́ àti bi èdè tí Islam ń lò fún ohun tó jẹ mọ́yàwó ẹjẹ́ àti bẹ̀ wò ó ná ká ṣègbéyàwó a sọ pé akidu nìka akidu the word akidu ìtumọ̀ akidu ni pé ìyẹn ta kókó nǹkan wọ́n ta ẹ̀ so tí ó mọ̀ túmọ̀ sí pé literally bí ìgbà tí a mú obìnrin tá a so mọ́lẹ̀ ok haza huwa akidu èèyàn ta kókó nǹkan èèyàn táì nǹkan wọ́n wá ń lò fóbìnrin tó lọ lé ọkọ ó ń túmọ̀ sí literary ó ń túmọ̀ sí wípé atakókó obìnrin yẹn adèé mọ́lẹ̀ ẹ̀sìn tó wá mú kẹ́límà tọ̀láàkì wá tọ̀láàkì ìtumọ̀ tọ̀láàkì ni pé ìtú nǹkan sílẹ̀ díàfọ́ obìnrin tí a dè mọ́lẹ̀ pẹ̀lú akídù a lè túlẹ̀ ìtúsílẹ̀ rẹ̀ ní tọ̀láàkì tọ̀láàkì. now islam tún wá mú èdè míì wá wípé ká sọ pé a so okùn mọ́ nìkan lọ́rùn a sọ pé àkọ́dà rẹ̀ ẹni tó sokùn mọ́ lọ́rùn ó lè túlẹ̀ pé kó máa lọ yóò sọ pé òun tọ̀ lákọ̀ rẹ̀ ok káwá sọ pé n tá sokùn mọ́ ara wa ní olówó rẹ̀ kọ̀ kò túlẹ̀ kò tọ̀ lákọ̀ rẹ̀ ìyá ń jẹ́ olówó rẹ̀ kọ̀ kò tọ̀ lákọ̀ rẹ̀. wọ́n tún wá fún èèyàn yẹn náà ní àǹfààní wípé bọ́ okùn yẹn lẹ̀ lọ́rùn ara rẹ̀ bọ́ ọ lẹ̀ yẹn náà ń pè ní hulu bọ́ ọ lẹ̀ okùn tọ́pẹ́ fi sí ọ lọ́rùn tí ń fìyà jẹ ọ tọkàn tí ò tú ọ lẹ̀ yẹn bọ́ ọ lẹ̀ lọ́rùn rẹ̀ sòlófin sí wípé aṣọ yìgì á ní akidu. ọkùnrin otu tu obìnrin yẹn lẹ̀ inú okùn tó dè é mọ́ á pè ní tọ̀láàkì tọkùnrin bá wá kọ̀ tó lóun ò ní túlẹ̀ tí sì ṣe ń tó yẹ kó ọkọ wọn ni kóbìnrin ó ṣe kí ni kó kà láà kó bọ́ okùn yẹn lẹ̀ lọ́rùn rẹ̀ àmọ́ obìnrin ò lè dábọ̀ okùn gẹ́gẹ́ bí ọkùnrin si lè dá tú obìnrin lẹ̀ kóònù ákídù ọkùnrin lè dá tú lẹ̀ bọ̀tú obìnrin ò lè dábọ́ okùn lẹ̀ lọ́rùn ara rẹ̀ ọ̀wọ́ yàtọ̀ ti ń bẹ láàrin àbí nínú yàtọ̀ ti ń bẹ láàrin kọkùnrin ọkọ ọkọ kọkùnrin ọkọ ìyàwó tàbí kóbìnrin ọkọ ọkọ ìyàtọ̀ àkọ́kọ́ nínú ṣẹ̀ríà òun ni wípé ọkùnrin lè dákọ̀ ìyàwó sílẹ̀ ẹrántí tí mo sọ pé ó lè bí ìkọ̀sílẹ̀ o ẹ sì rántí ọ̀rọ̀ tí mo sọ wípé àtọ̀láàkùbìlà sábàbìn máa ṣìyà ìkọ̀yàwó sílẹ̀ láì nídìí ó gbọ́dọ̀ nídìí ó gbọ́dọ̀ nídìí ni ọmọ kò fẹ́ o fẹ́ kó sínú ìbànújẹ́ nìyẹn olólùfẹ́ rẹ kọkàn péjọ kòkó ní antitolic ìwọ yìí o mo ti tú ọ sílẹ̀ bẹ̀rẹ̀ yí dà rẹ à kí ni mo ṣe o ṣe nǹkan kan o wàláì o ṣe nǹkan kan wàláì o ṣe nǹkan kan kí láà ṣẹlẹ̀ ẹ kò ní kò ṣẹlẹ̀ mo kàn fíìlì pé kí n tu ọlẹ̀ náà ni no ọ̀kan lè túlẹ̀ báyẹn ọ̀kan lè túlẹ̀ báyẹn ó gbọ́dọ̀ ní sábàbí àní sábàbí yẹn gan ẹ̀sìn tó gbé ìgbésí àtúnṣe wá tó dá sí pé sábàbí yẹn gan ó ti ṣiṣẹ́ lórí ẹ̀ nígbà tó bá wá rí i pé gbogbo iṣẹ́ tó ṣe lórí ẹ̀ ó fẹ́ẹ̀lì wàá tù ú lẹ̀. so àmọ́ ọkùnrin lè dá sí obìnrin lẹ̀ obìnrin ò lè dábọ́ okùn lẹ̀ lọ́rùn ara rẹ̀ ni tí obìnrin bá ti rí ẹ̀rí torí pé ó wà ní àdìsí kan tánà ibi sọ yìí pé èyíkéyìí obìnrin tó bá ní kọ́kọ́ òun ó yọ̀ǹda àwọn láì nídìí iná ni ó wọ̀ lọ́rùn ní ti tàwọn obìnrin ànábì sọ báwọn ó kìlọ̀ fún wọn kí ló sì fà á tó fi já sí pé wọ́n fi iná ti tóbìnrin wọn ò fi iná ti tọkùnrin ìdí ni wípé ọkùnrin ló ná owó láti móbìnrin wọlé obìnrin ò ná nǹkan tó bá wá gbowó lọ́wọ́ eléyìí tán ó lè padà nàgà wò ta kó ní a ah, àfẹ́ ilé tún rí chẹ́ńjì lọ́wọ́ kọ́kànlọ́pọ̀ òun ò ṣe mọ́ kó lè mọ̀ pé wà bẹ́ẹ̀ ìwà aná ni àmọ́kùnrin tó náwó ó ti mọ̀ pé tóun bá lóun òun tú eléyìí sílẹ̀ owó òun ti lọ́nu owó mi lòun ò tún máa wá so yóò jẹ́ ìnira fọkùnrin láti kàn mọ́ sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ mo kọ̀ ọ́ sílẹ̀ mo kọ̀ sílẹ̀ torí pé owó náà ni ó fi fẹ́ mi owó ló máa fi fẹ́ òmíì now obìnrin tó wá fẹ́ ṣe kúlù fọ́kọ tí ọ̀kan nínú àwọn fọ́ndámẹ́ntà nìka tó bá ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ sọ́kọ ẹ̀ ó lè ṣe kúlù ó lè ṣe kúlù ọ̀kan nínú àwọn fundamentals nìka tó bá ti ṣẹlẹ̀ sọ́kọ ó lè ṣe kúlù bí àpẹẹrẹ nìsín kóbìnrin kan kó fi ọkùnrin kan kó ga sí pé ìgbàkigbà tóbìnrin bá ti ṣe mistake báyìí kò ní fẹnu sọ fún un ìgbájú ìgbámú ìpá ìkúùkù kùmà líle rẹ ẹni káàkiri nínú ilé ànàjà hòhò ah eléyìí tako fọndamẹ́ntà nìkan wọ́n sì sọ fọ́kùnrin kò gbọ́ obìnrin lè ṣe kí ni o ó lè lóhùn òṣè má kó kàlá kó bọ́ okùn yẹn kúrò lọ́rùn rẹ̀. nígbà míì ó lè já sí wípé ọkùnrin kọ kò tọ́jú ìyàwó kò fún lóúnjẹ jẹ ebi wá ń pa á obìnrin lè ṣe kúlù fọ́kọ rẹ̀ nígbà míì ń bẹ tó ga sí wípé ohun tó máa bí kúlù tóbìnrin máa ṣe fọ́kọ rẹ̀ òun ni wípé ọkọ rẹ̀ ò lè súnmọ́ dáadáa bó ṣe fẹ́ ọkọ rẹ̀ kò lè súnmọ́ dáadáa bó ṣe fẹ́ tàbí kò tiẹ̀ lè ṣe rárá yálà kò lè ṣe rárá yálà kò lè súnmọ́ bó ṣe fẹ́ tó wáá fẹ́ ti obìnrin lọ síbi ìbàjẹ́ ó lè ṣe kúlù fún ọkọ rẹ̀ ìwà máa gbọ́ àti tọ̀láàkì àti kúlù òun ló ní ìgbésẹ̀ pé ẹjẹ́ àwòye sí iná ẹjẹ́ àṣàtúnṣe iná ẹjẹ́ àwòye sí iná ẹjẹ́ àṣàtúnṣe iná tí gbogbo ìwòye sí yẹn tó bá tó bá fail tí gbogbo àtúnṣe yẹn tó bá fail wọ́n á grant yẹn nínú ìyàtọ̀ tuntun bẹ láàrin tọ̀láàkì àti kúlùtù ni wípé ọkùnrin ló ní tọ̀láàkì pé mo tú ọ sílẹ̀ ọkùnrin tó bá tú ìyàwó ẹ̀ sílẹ̀ owó tó fún jọ́kìnní àná táǹkì ní sọ̀dáàkì mahar ò ní gbà padà ká lóòtì fún ó fún ká lóòtì fún sẹ́mi pé ìyá máa fẹ́yàwó láwìn ó ti wá fẹ́ láwìn ó ti lò díẹ̀ ó padà wá rí pé èyí tó ń wá òòrí lára rẹ̀ nínú fọ̀dámẹ́ntà nìka ó forí sẹ́pọ́n òkè lẹ́yìn sùúrù lẹ́yìn àtúnṣe gbogbo ẹ̀ fẹ́ẹ̀lì tọ́ sórí máhàrù yẹn ò ní ìgbà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé kúlù bá ní tóbìnrin bá fẹ́ tú okùn kúrò ní ọrùn ara rẹ̀ pé òun ò ṣe mọ́ sọ̀dá àtijọ́ kìíní àná yẹn yóò dá padà o ní sọdáàkì fi gbọ́dọ̀ níye wọ́n gbọ́dọ̀ ní nǹkan ní pàtó yóò dà padà kọ́kọ́ ìbá àti bímọ inú ẹ̀tàn tó bá lòun ò ṣe mọ́ yóò dà padà kọ́kọ́ rẹ̀. mọ́nítọ̀ láàkì ọkùnrin lè dá ṣe húlù obìnrin ò lè dá ṣe díàpọ̀ obìnrin bùkátà sí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí sẹ̀ríà fà kalẹ̀ òun ni ilé ẹjọ́ sẹ̀ríà. E ilé ẹjọ́ ṣẹ̀ríà tí ò bá sí ilé ẹjọ́ ṣẹ̀ríà ẹnìkan ló sàfà fún ọkọ wàlíyù rẹ̀ ẹ́ẹ́ àti ọkọ àti bàbá ìyàwó ẹni tó wàlíyù lè mọ́rí àràdà ní àṣẹ igi ń bẹ lọ́wọ́ wọn lórí rẹ̀ tí bàbá rẹ̀ tí wàlíyù rẹ̀ tó bá ti lè sọ̀pọ́ọ̀tì ẹ̀ lórí ẹ̀ ó ti wọlé tàbí sílé ẹjọ́ sẹ̀ríà tó bá ti lè sọ̀pọ́ọ̀tì ẹ̀ lórí ẹ̀ káwá ní kò wá sílé ẹjọ́ sẹ̀ríà káwá ní obìnrin yóò ní wàlíyù tí àwọn ìgbìmọ̀ àfà nínú àwùjọ yẹn tí wọ́n bá ti lè sọ̀pọ́ọ̀tì ẹ̀ lórí rẹ̀ wọ́n máa ṣẹ̀ṣẹ̀ free á sì dá á dá sọ̀dà àti padà díàfọ̀ kò sí ti ń jẹ́ for better for worse nínú marriage Islam tọba gbọ́ yìí dáadáa pẹ̀lú ohun tí mo sọ ọ́ lẹ́yìn wípé akidu wà tọ̀láàkì wà hulu wà bóun ló ṣe sọ pé for better for worse pé tẹ bá ṣáà ti gbéra yín o àfi kẹ́ ẹ kú o ẹ mànéjì tẹ́ fi kú ni o no rárá ó ṣe dogun pé kán mánéjì títí wọ́n fi kú ó ṣe dógún yùn no ìwọlé wà ìjáde wà síníkà ìwọlé wà ìjáde wà síníkà it is not for better for worse ìròrí yẹn kì í ṣe ìròrí Islam. ìwọ tó bá kàn fẹ́ jáde má jáde láì nídìí tó ti gbọ́ má jáde láì nídìí àmọ̀ràn àkọ́kọ́ nìyẹn àmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá fẹ́ jáde ìdí tó fẹ́ tìtorí ẹ̀ jáde yẹn kẹ́ ẹ rí pé ẹ ti ṣe àwọn ìgbìyànjú kan lórí ẹ̀ tí ò sì so tó yẹ kó so torí pé ò tí ì mọ ìpèníjà tó tún rí níbòmíràn tó ń lọ ò tí ì mọ̀ so therefore ìjáde rẹ níbi ìnìká yẹ ó nídìí tí ó bá nídìí ìwà ẹ̀ṣẹ̀ ni o ìdánilóró òfẹ́ ni o ìdánilóró òfẹ́ ni kólólùfẹ́ kan sọ pé òun ò ṣe mọ́ láì ní ìdí kankan láì ní ọ̀ràn kankan tí ẹnìkejì ẹ̀ dá ìyẹn fi iná jó yàn ni o èèyàn fi iná tẹ̀yìn lára ni o ẹ̀sìn wo fara mọ́ o ìgbà tí èsè pé o ṣe nìka òmùtíà nìka òmùtíà o ní ìgbéyàwó táwọn ṣíà máa ń ṣe tó ga sí wípé yóò ti ní lọ́kàn wípé ọmọ tí mo fẹ́ fẹ́ yìí o ọdún mẹ́ta péré màá fi lò ó tọ́dún mẹ́ta bá ti parí nǹkan sọ kéyìn ò ṣe mọ́ ni èèwọ̀ nìyẹn ẹ fẹ́ra yín pẹ̀lú àníyàn dáadáa pé pẹ̀lú ògo ọlọ́run àjọ lura wa gbó túútú ni o àjọ lura wa láyé àtúmọ̀ àtúnlọ lura wa ní ọ̀run ni o àníyàn tẹ́ bá wọnú nìkan nìyẹn ṣùgbọ́n ọlọ́run ọba lọ́mọ tí ó ṣe ní ọjọ́ ọ̀la therefore ìtúká yín ó jẹ́ bisábàbìn sábàbí yẹn náà wàá rèé ọgbọ́dọ̀ jẹ́ èyí tẹ́ ẹ ti ṣe ìgbìyànjú lórí rẹ̀ tí gbogbo ògbìyànjú yẹn tó forí sánpọ́n níwọ̀n àgbà tí ẹ̀sìn ti sọ pé tọ̀láàkù wà húlù wà therefore kò sí for better for worse kò sí for better for worse. ok ẹnìkan béèrè pé ẹni tó lọ sí rẹ́gísírì fún ìgbéyàwó wọ́n wá wọ́n wá kún rẹ́gísírì tán wọ́n tẹ̀ wá ṣe é ní ìlànà ti ìsìláàmù ìlànà rẹ́gísírì láti fi fẹ́yàwó kúfurun bìláà kúfurun bìláà yìí kúfùrù bí rọ̀súùlìhì kúfùrù bìlì kùrán ẹnikẹ́ni nínú mùsùlùmí tó bá gbé ìṣèyàwó ẹ̀gbà rẹ́gísírì tíjọba gbé kalẹ̀ ìṣà ìgbàgbọ́sọ́lọ̀ ni o ìṣà ìgbàgbọ́sọ́dìṣẹ́ ni ìṣà ìgbàgbọ́sí kùránì ni torí kíni torí pé ìyàwó olórùka náà máa ń pè ìyàwó rẹ́gísírì ìyàwó olórùka ní wọ́n máa ń pè ìyàwó rẹ́gísítírì ìyàwó tó ga sí pé ìjọba fún ní láísẹ̀sì láísẹ̀sì nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ pé òun nìkan ló jẹ́ legal ma legal wife all others are counterfeit that is kufurun. péjọba ó fún obìnrin kan ní láńsẹ̀sì pé sàtífíkẹ́ẹ̀tì pé ìwọ nìkan ló lè jẹ́ lẹ́gà wáyé àwọn yòókù àlè ni wọ́n ọmọ tiẹ̀ tó o bá bí nìkan ò ń lọ ọmọ ọkọ àwọn ọmọ yòókù ọmọ àlè ni wọ́n à ìyẹn tako sẹ̀ríà ìsìlámù ó tako sẹ̀ríà ìsìlámù obìnrin ò lè gba sátífíkẹ́ẹ̀tì àbí ọkọ ẹ̀ sọ́wọ́ nínú Islam kì í sóun nìkan ló àwọn mẹ́rin ni wọ́n ní àwọn mẹ́rin ni wọ́n ní àwọn mẹ́rin gan wọ́n tún lè ju mẹ́rin lọ lọ́la pé tí kan bá kú nù wọn tàbí ọkọ kọ ọ̀kan sílẹ̀ tọkọ ó tún ṣe ìsìdáàlì tí ó tún pààrọ̀ ẹ̀ pé mo sáfẹ́ kó máa kú sí mẹ́rin ni so yóò ti á bó wa ni yóò ti á rọrùn kẹ́nìkan wá gba láísẹ̀nsì sọ̀wọ́ randanrandan yóò sì ní ẹ̀sìn tiwa court marriage is not Islamic is not Islamic mùsùlùmí kankan ò gbọdọ̀ bá wọn ṣe. bá a ṣe so yìgì ó ní fún mi mo fún ọ fún mi mo fún ọ nǹkan kóòtù sátífíkẹ́ẹ̀tì tí ó bá wáyé lórí nìka mùsùlùmí kò gbọ́dọ̀ tayọ sátífíkẹ́ẹ̀tì pé èmi lágbájá ọmọ lágbájá tí mo jẹ́ wàlíyù fún lágbájá ọmọ lágbájá mo fà á lé lágbájá ọmọ lágbájá lọ́wọ́ kó fi ṣaya gbólóhùn kan nù gbólóhùn kejì èmi lágbájá ọmọ lágbájá mo gba lágbájá ọmọ lágbájá gẹ́gẹ́ bí ìyàwó lọ́wọ́ wàlíù rẹ̀ tí ń jẹ́ lágbájá ọmọ lágbájá gbólóhùn kejì nìyẹn gbólóhùn kẹta èmi lágbájá ọmọ lágbájá ó sojú mi ṣíṣẹlẹ̀ òkè yìí fi ṣẹlẹ̀ ẹnì kejì náà èmi lágbájá ọmọ lágbájá ó sojú mi ṣíṣẹlẹ̀ òkè yẹn fi ṣẹlẹ̀ ló bá parí níta sínú. Eh, marriage certificate mùsùlùmí nù tọ́ba ti ń dogun pé ìwọ obìnrin yìí nìkan ni mo lè fẹ́ láyé mi ah ìyẹn tako ìsìláàmù náà kúfúrú nìyẹn ẹ bá ti sèyẹn ti kó sínú kúfúrú wọ́n sì wá gbà kọ́bí nǹkan wá gba láṣẹ̀ṣẹ̀ abẹ́ ẹ̀ sọ́wọ́ pẹ̀lú pẹ̀lú àṣẹ ìjọba irú àṣẹ burúkú wo nu no no no no no no no ọkùnrin lè fẹ́ méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin nínú Islam so kò lẹ́tọ̀ọ́ kí obìnrin àtọkùnrin kí wọ́n á lọ ṣe court marriage kí wọ́n lọ ṣe court marriage àwọn tí ń ṣe gámà pé ò dáa àwọn kẹfìrí tí ń ṣe nù lànà wọn wọ́n mọ̀ pé ò dáa náà wọ́n mọ̀ pé ò dáa so kò sí ní tọ́ka mùsùlùmí pẹ̀lú court marriage ok so níparí fún ta lẹ́yìn kókó ọ̀rọ̀ wa ni pé ṣéyìn lè ṣètò orí pé as lọ́kọ as níyàwó kọ́ra wọn mo ní bẹ́ẹ̀ ni torí pé forí sọ fọ́ndámẹ́ntà gbéyàwó however ó yá láti kọra wọn tó bá jẹ́ pé àkọ́kọ́ ni yóò ṣòro láti kọra wọn tá má ti bí màá tó ga sí pé last born ló lọ́ọ́ forí gbá ẹsẹ̀ nínú kádàrá tọ́lọ́hùn bákan náà la fi wípé marriage is not for better for worse nínú Islam torí pé Islam ó mú èdè akidu wá ìtakókó yìgì ó sì mú èdè tọ̀láàkì wá kí ọkùnrin kó tú obìnrin sílẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ó sì mú èdè húlù wá kí obìnrin kó bọ́ okùn tí ọkùnrin yẹn fi só lọ́rùn kó bọ́ ọ lẹ̀. mo wá sọ pé ìtú obìnrin sílẹ̀ tàbí ìyọrùn kúrò lábẹ́ okùn tọkùnrin fi de obìnrin ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú sábàbí sábàbí náà a ti ṣàtúnṣe lórí ẹ̀ a ti gbégbèsè lórí ẹ̀ tí gbogbo rẹ̀ ó ti forí sápọ́n kátó wa sọ pé now tí ó bá solution work out ló kù work out ló kù nítorí náà ẹni tó bá ní ìbéèrè tó jẹ mọ́ marital tó jẹ mọ́ marriage tó jẹ mọ́ nìkáà sẹ́ǹdì ẹ̀ sí orí nọ́mbà tó wà lójú mọ́wòmáwòrán rẹ̀ a máa nóòtì ẹ̀ a sì a sì ṣàlàyé lórí ẹ̀ inshàlá o ṣùgbọ́n mọ̀dàgú wípé first come first served ni o bí ìbéèrè ẹ bá ṣe wọlé sí láti dáhùn rẹ̀ sí o èyí tó bá bá ń lẹ̀ lákọ̀ọ́kọ́ dá lóhùn o bákan náà sì ni pé dákun mọ́kànjókòó hun ìbéèrè fún mi o mọ́kànjókòó hun ìbéèrè o ok jẹ́ o jẹ́ ìbéèrè òdodo aláwọ̀ fi wá ṣe kò ń gẹ́ rẹ̀ kápàdé ní àárọ̀ ọ̀la ní tààlim tíra tá à ń kà fún gbogbo àárọ̀ Sunday òní mọ́tínú umdatul ahkam mọ́tínú umdatul ahkam so kápàdé láàárọ̀ látago mẹ́sàn-án títí di aago méjìlá ìjókòó tẹ́lẹ̀ ní ìjókòó alaalẹ́ tá a pè ní ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ wa kò ní di ọ̀tá o ìfẹ́ ìfẹ́ wa kò ní di ọ̀ràn o kò ní di àdánwò o ìfẹ́ wa kò ní bàjẹ́ ní ọlá ìjẹ́ ọ̀kan ṣoṣo Allah سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك